الحمد لله الواحد الأحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه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 من القرآن من سورة الفتح قل إن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا عباد الله وآيات الله رسك عليه fanabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ ti sọ nípa ṣẹ́gun àrànṣe ìṣípayá ńlá eléyìí tọ́lọ́ sọ fanabi muhammed sallallahu alayhi wa sallam lórí àwọn ọ̀tá ní ìgbà tá nàbi sallallahu alayhi wa sallam tó fi jáde kúrò ní alimadina ní ọdún kẹfà lẹ́yìn hijra ó jáde ó dojú kọ mẹ́kà láti lọ sí umra ní oṣù dẹ̀káìdá gẹ́gẹ́ bó ṣe wá nínú ẹgbàá wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ jábìrì ibn abdillah radiyallahu anhuma eléyìí tó ti kó náà lọ́dọ́gba jù nínú àwọn ọ̀rọ̀ táwọn olùmọ̀sọ nípa àgbàwò la Nabi sallallahu alaihi wasallam ló jáde lọ sí Mẹ́kà láti lọ sí umrah tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí báyìí àwọn míì sọ kó sùn Ramadan oríṣi ọ̀rọ̀ míì tún wá àwọn olùmọ̀sọ pé ìtọ́jọ́gba jù òun náà ní pé oṣù Dhul-Qa'dah yìí òun náà Nabi sallallahu alaihi wasallam iná ló jáde láti lọ sí Mẹ́kà láti lọ sí umrah wọn ní nínú àkọọ́lẹ̀ umrah mẹ́rin lànà Muhammad sallallahu alayhi wa sallam ni ló ṣe nínú ìgbésí ayé rẹ̀ gbogbo umra mẹ́rẹ̀ẹ̀rin yìí inú oṣù dàlqaida lànàbì sallallahu alayhi wa sallam ti ṣe ọ̀kan nínú àwọn umra mẹ́rẹ̀ẹ̀rin yìí onáàlẹ tó ṣe ní ọdún kẹfà ní ìgbà tí ó lọ sí Mẹ́kà láti lọ ṣe umra tí àwọn kèfèrí táwọn wá gbé gidina tí wọn dá dúró tọ́láwọn ò ní jẹ́ kó dé Mẹ́kà eléyìí onáà ni à ń pè ní ọdún al-Hudaybiyah anabi sallallahu alayhi wa sallam ó lálà nínú àlà tó lá ọlọ́run ọba fi hàn kíkí àti òun àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n wọ mẹ́kà wọ́n sì ṣe tọ́wáàfù lọ́lọ́run wọ́n sì ọmọra lẹ́yìn ìgbà tó parí ọmọra yìí àrí nínú wa ẹni tó ti pé fífa ló fa irun orí rẹ̀ a sì rí nínú wa ẹni tó ti pé gígẹ̀ ló ń gẹ irun orí rẹ̀ a sì ti mà kíkí àwọn àlá eléyìí táwọn anábì ọlọ́run bá bá la òdodo ni anábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ àlá rẹ̀ yìí fún àwọn sàhábà iná àwọn sàhábà dùn jọjọ wọ́n ti kúrò ní mẹ́kà ó ti ṣe díẹ̀ ọdún kẹfà ni lẹ́yìn ìgbà táwọn anábì sallallahu alaihi wasallam tó ti fi mẹ́kà sílẹ̀ tó ti fi Madina tó ti fi ṣe bùgbé lẹ́ni tó gbé ẹ̀sìn rẹ̀ sá fún àwọn kèfèrí tí ò ní jẹ́ kọ́lá ẹ̀sìn ṣe wá síbi tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti tẹ́ ní ilẹ̀ tẹ́jú lẹ́dẹ̀ẹ́ ọtẹ ojú àwọn mùsùlùmí lẹ́dẹ̀ àwọn náà tún tẹ́ ní lẹ́dẹ̀ wípé wà nẹ́bí sallallahu alaihi wasallam máa bọ̀ wá sáàrin wa àwọn ọ̀dà àbòbọ̀ á sọ níbi gbogbo àwọn aburú àti àìdá eléyìí tá a máa sọ àwọn ìyàwó àti àwọn ọmọ wa níbẹ̀ máa bọ̀ wá sí Mẹ̀dínà lọ́dọ̀ wa níbi tí àyè ó ti gbà tó ti ráì sí àlàyé ẹ̀sìn Ọlọ́run fún wa táwa náà sì ti ní ìpalẹ̀mọ́ eléyìí tó lágbára eléyìí tó lágbára púpọ̀ báwa náà Ọlọ́run la sìn àfẹ́sìn nǹkan míì tó yàtọ̀ sí Allahu Rabbul Alamin anabi sallallahu alayhi wa alihi wa sallam ó ti ṣe ọdún mẹ́fà ní alimadina báyìí ẹ sì mà ṣáájú kó tó di kókó nínú Mẹ́kà ó sọ ọ̀rọ̀ kan tó ṣe pé mímí lẹ́mìí ó ní ìwà Mẹ́kà ìwà náà ni ìlú tí mo fẹ́ràn jù tí bá pé wọ́n lé àkọ́kọ́ ọgbà tí wọ́n kọ́kọ́ dé Medina àwọn èèyàn ń sáré lóríṣiríṣi amódi ọlọ́kan ọ̀jọ̀kan ní yọjú sí wọn ibà Medina ó kí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó kì wọ́n mọ́lẹ̀ débi pa nàbì sallallahu alaihi wa sallam ó rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sàhábà fìtínà àmìwò Medina yìí báyìí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní hílà yìí lo wípé ah ìlú tá a sì tún kó ó náà pé allahumma habib ilayna al-madina kama habbabta ilayna makkah ìwọ náà fífẹ́ madina sí wa lọ́kàn kílẹ̀ bó ti ṣe fìfẹ́ makkah sí wa lọ́kàn. anabi sallallahu alayhi wa sallam láti ìgbàdégbà iná ní ti ń jẹ́ ara pé kò wọ́n lọ sí umra umra tó ṣe pé òun náà lára ọ̀n bẹ nínú nǹkan tó lọ́wọ́ bá ṣe lára nǹkan tá a fi máa jọ́sìn fún eléyìí téèyàn á máa ṣe téèyàn ó fi máa rí ládàá lọ́dọ̀ ọlọ́run umra ọ̀gá púpọ̀ kódà ọ̀rá nínú ẹgbàá kan tó fi hàn wá ike umrah náà ọ̀ràn yẹn ní gẹ́gẹ́ bíi hajj bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni tó pàjù nínú àwọn olùmọ̀ẹ̀sìn islam àwọn sọ pé umrah kì í sọ ọ̀ràn yẹn hajj nìkan lọ̀ràn yẹn ọlọ́run wa sọ fún wa nínú alukur'an pé wa atimul hajj wal umrata lillah ẹ pé hajj àti umrah fún allah eléyìí túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti lè dáwọ́lé kó n fẹ́ ṣiṣẹ́ hajj ọ̀ràn yẹn ni kó parí ẹ̀ ẹnikẹ́ni tó náà bá ti gùn lé kó n fẹ́ ṣe umrah ọ̀ràn yẹn ni kó parí ẹ̀ ìdínà kan ọlọ́sẹ̀lẹ̀ wípé bá yá umra ìbàjẹ́ àbí hajj ìbàjẹ́ tó ń tí bó ti ṣe bàjẹ́ ọ̀ràn yẹn ni kò pé umra ti dọ́gba pẹ̀lú hajj níbẹ̀ yẹn wa atimul hajja wal umrata lillah lẹ́yìn àti umra rẹ̀ bàjẹ́ àbí hajj rẹ̀ lọ bàjẹ́ ti hajj ọ̀ràn yẹn ni kò sáàtì mí ìdíkù lọ́dún tí ń bọ̀ lẹ́yìn parí eléyìí ọ̀ràn yẹn ni umra ọgakwụkwọ púpọ̀ anabi sallallahu alayhi wa sallam ń bẹ ní maka ń jẹ àrùn àti lọ sí ọ ní madina àrùn àti lọ sí maka láti lọ sí maka ti ti sáàyù láàrin marwa maka ní gbogbo àyè yìí anabi káyọ̀ sí kó wọn lọ sí maka. ọlọ́run ẹlẹ́dàá wa wá fi hàn lójú àlá pípé wọn wá mẹ́kà àti òun àti àwọn mùsùlùmí wọ́n sì ṣe ọmúra wọ́n parí ọmúra ẹni tó fẹ́ fárífárí ẹni tó fẹ́ gẹ̀rígẹ̀rí a sì mọ̀ pálá àwọn ànábì ọlọ́run òdodo ni òǹgà wáhíọ̀n min Allah iṣẹ́ tọ́lọ̀ fi ránṣẹ́ náà làlá àwọn ànábì ọ̀dàbí àlá àwọn akpọ́rọ̀ǹtù ànábì sallallahu alaihi wa sallam ó gbéra kúrò ní Madina ó mú ẹran adáyà rẹ̀ lọ́wọ́ ní ìgbà tí wọ́n dé Dhul Hulayfa eléyìí ti ṣe miqat ti àwọn ará Madina Ànábì ti àmì ó fi àpẹẹrẹ sí ẹran adáyà rẹ̀ lára torí gbogbo ẹni tó bá ti kó lè mọ̀ pé ẹran tá a tá mú tá a fẹ́ ti sẹ̀sìn lélẹ́yìí ẹnì kankan kò gbọdọ̀ náwó ọ̀bàjẹ́ sí i báyìí Ànábì gbé ihram ipò nfẹsẹ̀ umra láti miqat wọ́n lọ wọ́n lọ wọ́n lọ lójú ọ̀nà nànẹ́bí sallallahu alayhi wa sallam ló ti yan ẹnìkan ní ọ̀tẹlẹ̀múyẹ́ ẹni yàn ní ọ̀tẹlẹ̀múyẹ́ yìí òun wá láti inú àwọn ẹ̀yà Khuzaa kíkẹ́ kọ́ máa bóun wá lílọ bíbọ̀ kọ́ máa bóun ṣèwádìí nípa lílọ bíbọ̀ àwọn Quraysh tí wọ́n ti gbúrò pò ń àbí palẹ̀ máa pé áàdì ọlọ ìlú rẹ̀ náà kúkú ní ń bọ̀ àwọn náà ti lé ńlu tó dọ́mẹ́ta kó tiẹ̀ rí lu wọ̀ lọ́tẹ̀ yìí báyìí ọ̀tẹlẹ̀múyẹ́ yìí ó ń fi mú sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé nítorí Ànábì sallallahu alaihi wasallam tọ́yìn àní ọ̀tẹlẹ̀múyẹ́ yìí kì í ṣe mùsùlùmí lásìkò yìí náà ṣùgbọ́n ọkàn balẹ̀ ike tẹ́tà tẹ́tà fẹ́ kó yọ̀bà wá sí dáadáa kò sì ní tú afọ́ kó gbé àṣírí wa kó gbé sáwọn ọ̀tá wa anabi ńlọ ọ̀nlọ títí tó fi súnmọ́ àyè tá à ń pè ní ọ̀stán ọ̀tẹlẹ̀múyẹ́ tànàbí yàn kíkọ́ kọ́ máa bí wàá ti ti sẹ́rí ọwọ́ abá nàbí sallallahu alayhi wa alihi wa ọwọ́ abá nàbí ninu awa Ka'b ibn Lu'ay lọ́jọ́ kan nínú àwọn lọ́jọ́ tá ti kó látọ̀tọ̀ àti òsì ó kó wọn jọ wọ́n pọ̀ wọ́n pọ̀ rẹ́gẹ́dẹ́ nítorí pé wọ́n palẹ̀ ti gbọ́ pẹ̀ ń bọ̀ ìpalẹ̀ wọn sì ní ọjà yín lógun àwọn òdì yín àwọn òní dé ti fẹ́ ṣe ló sì gbé wa kó láti Madina káfí mọ́rílẹ́míkà anábì sallallahu ń gbọ́ bẹ́ẹ̀. anabi ní tí sẹ ọmọ bá máa wá táwọn èèyàn yòókù anabi ní táwọn nǹkan púpọ̀ eléyìí tí gbogbo wa táwọn ọ̀ma nítorí pé ọlọ́run ra a máa ránṣẹ́ sí i ntọ́lọ́run sì fi ránṣẹ́ sí i kò fi ránṣẹ́ sí ẹnikẹ́ni nínú àwọn adájẹ́ kúrúntù anabi sallallahu alaihi wasallam ó ti ṣe wá rí kò fi ká gbá màrán ká bá ní dá màrán ká fi kàn lókun anabi ò fi falẹ̀ rí láyé yìí ìgbà tí wọ́n sọ fún pé ọ̀tá ti ń kóra káwọn kọlù káwọn kọlù káwọn dìgbòlù káwọn rí pé kò dé mẹ́kà anabi sallallahu alaihi wasallam ń pa àwọn sàhábà ó sì jíròrò pẹ̀lú wọn tẹ́ẹ̀mà ìpè lílọ táwọn ń lọ yìí ọmọdé àwọn wọn ṣe àbátíjà wa ṣùgbọ́n àti wọ́n gbọ́ wípé àwọn ọ̀tá wa tàná ọ̀tá náà ni wọ́n sì ń wọn ṣe é ní wọ́n ní wọ́n ti kóra jọ wọ́n lè fi àpò pọ̀ àwọn òní jáde mẹ́kà lọ kí lè rí sí káwọn náà ká gbìyànjú láti lọ kó ìyàwó àtọmọ àwọn ẹni tó kóra wọn jọ táwọn wà lé nígbà táwọn ọkọ wọn ti lọ di lọ́nà ká gba ilé wọn lọ ká fi wọn lọ kó àwọn ìyàwó àtọmọ wọn ká mú wọn nígbà tí ìyàwó àtọmọ máa ń bẹ àwọn náà máa náà tú ìyàwó àbí kí lẹ́yìn rí ẹja mi márùn báyìí ni aṣíwájú wa abubakar radiyallahu anhu ni làwọn bá dìde wọn ni rẹ anabi sallallahu alayhi wa alihi wa sallam lódodo ọlọ́run àti anabi sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n mọ̀ àwọn ọ̀ma nkankan o ṣùgbọ́n bẹ́ẹ̀ tó ní ká da yín márùn mẹ́bí torí pàṣẹ sẹ́wọ́n làwọn ti kúrò ní medina tá a fi mọ́lélé mẹ́kà bá ti jà wá rárá a wá ní mẹ́kà. ṣùgbọ́n ìjẹ́mi rò ipò yẹ ká ṣe ó náà ní pé ká máa lọ ní mẹ̀lọmẹ̀lọ ọba àti ti ń lọ yìí ká má ṣe tọ́ni kankan níjà títí táàfin dé káàdà bá lọ ṣiṣẹ́ tó gbé wa wá. ayé bá aláàmà bẹ́ẹ̀ni kan bá wá ti aláàmà tó ló ń fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dòkúta àdìgbòlù níwájú wa páàní rọ́nà lọ irú eléyìn lọ́yẹ̀ kábájà fọ̀nẹ́lẹ̀ fún wa àwọn ń lọ sílọ̀ má fi tiẹ̀ má fi di wọn lọ́nà. ọsọrọ yìí báyìí anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam Ọrọ yìí ó dùn anabi anabi wa sọ pé faruuxu idan tọrọ bá rí bẹ́ẹ̀ ajẹ pé ẹ máa lọ ẹ máa lọ àwọn sàhábà lọ wọn lọ wọn ò fi tẹni tó ti sọra rẹ̀ dòkúta àdìgbòlù wọn ò fi sí bá tí wọn bá ẹ ṣàtìjẹ́ àmà lọ. wọ́n lọ wọ́n lọ wọ́n fi wá dé Al-Hudaybiyah ní Al-Hudaybiyah ní ẹ̀bá àti wọ́n Mẹ́kà anabi sallallahu alaihi wasallam wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ màtàfi wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ wọ́n ti fojú gánì àwọn ẹni tí wọ́n kóra wọn jọ tí wọ́n ń retí pé àwọn òní jẹ́ kánàbì sallallahu alaihi wasallam kọ́rọ́nà dé Mẹ́kà abẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá ewu ńlá ni kí ẹ̀rì táwọn ti fẹ́ sin náà kọjá pé wọ́n tara lọ́wọ́ ewu ńlánu kọjá pé ilé ọlọ́run kọ́kọ́rọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run ń bẹ lọ́dọ̀ ọ̀tọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam irú àwọn eléyìí ò ní ti ká sí lọ. maka odidi maka ń bẹ lọ́dọ̀ kèfèrí kèfèrí ọ̀rọ̀ àdìkẹ́ wọ maka ní rọrùn kò ní jẹ́ kẹ́ wọ. torí ẹ̀ ló ti jẹ́ pé orí ńlá ni ìsìpá ìtọ́ ga ni ìṣẹ́gun tọ́lọ́run fún ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lórí àwọn kèfèrí sallallahu alayhi wa alihi wa sallam lọ́jọ́ gba maka padà kó lọ́dọ̀ àwọn kèfèrí onílẹ̀ hijira ba'da al kò sáyè fẹ́ni kankan láti ṣe madina lẹ́yìn tó lọ́n ti fún wa maka torí mẹ́kà náà ti islam gẹ́gẹ́ bí madina náà ti jẹ́ ìlú islam anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ń ronú pé ti débi dé ti rí àwọn ọ̀tá wa pé wọn ò ní já kọjá àwọn òsì ipe omúra làwọn ọ̀sẹ̀ ìjàpọ̀ là bá anábì wa wò tọ́lá torí pé ṣe gbogbo èèyàn náà ìwọ tọ́lá ti ránṣẹ́ tó ń bẹ́ẹ̀ nù àwọn ẹ̀tẹ́ ránṣẹ́ tó kí tó bá délé yọ ọmọ kílò lónìí ó sì ń bẹ́ẹ̀ nù ẹni tí ò kílò tó tí ọ̀ràn ní ọ̀rọ̀ máa jẹ́. ẹ̀mí aláyàjọra wa lọ anábì bá ní ìwọ a tó fi ṣe ogun Umar ó nkọ lọ agbogbo gbogbo bá ti ń rò torí ẹ̀ lànà bẹ̀rẹ̀ fún wa pé Umar ó gba ojú ọ̀nà kan láyé kí ṣètọ́ni ọbọ̀ gbà ẹni tí ni ò lè tọ ojú ọ̀nà tí ń tọ̀ ṣé ṣètọ́ni lè wá délé kò imani Umar ó ní agbára Umar wà á ni ǹgbà tí gbogbo èèyàn ń lọ sí Madina àwọn ń lọ kálukú ń yọ lọ ni wọ́n ń fi òru gbojú ni wọ́n ń jáde lù ṣùgbọ́n jẹ́ Umar ibn al-Khattab radiyallahu anhu jọ́ jáde a ọkùnrin lọkùnrin ọmọ ẹ̀jẹ̀ Umar wá sí Makka ni ó ṣe tọ́wáfù Kaaba nígbà tó ṣe tọ́wáfù tán ọ̀hún orí àpáta tó ga dáadáa ti ń bẹ́ ń tòṣù níbi tí gbogbo àwọn kèfèrí ti ń bẹ láyìíká ti ń gbọ́rọ̀ rẹ̀ onítọ́ ẹni tí bá ń fẹ́ pípé kí ìyàwó òun kọ́ da aláìlọ́kọ tó sì wù kọ́mọ òun ó di aláìní bàbá kọ́ pàdé mi lẹ́yìn àpáta yìí torí mi lọ sí Madina nù subhanallah ó kọ ẹni tí ó lọ dá dúró nítorí pé ó ní àyà nípa ẹrú gba kálukú lọ́wọ́ ni ìwọ sí wọn wà lọ ṣùgbọ́n gbà tí Umar déwájú ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dáhùn òní ya Rasulullah laysa li bi Makkata ahadun min bani Ka'b yaghdabu li in udhi ìwà ànábì sallallahu alayhi wa sallam kọ́lọ́ yẹ kẹrin ti bẹ̀rù tó tó kọ́ lónìí kọ́lọ́ yẹ kẹrin àwọn sọ̀hábà subhanallah ọlọ́run kìí ṣe pé lè lọ jíṣẹ́ yẹn o kìí sì ṣe pé mo kéré sí rán mi ṣùgbọ́n ìlẹ́ nìkan nínú àwọn èèyàn bàbá mi àwọn èèyàn bàbá ńlá mi wọn ò sẹ́kù mọ́kàmá gbogbo wọn náà ti bá wa mọ̀dínà. àyẹ̀bá tí àwọn kékeré tó bá fẹ́ náwó ọ̀bàjẹ́ sí mi tí wọ́n fẹ́ torí tèmi gbára tí ó sì torí tí wọ́n fẹ́ẹ́ ṣe fún mi láì dá àtàbùkún tí ó gbára ta ó sì yẹ ká lẹ́nìkan tó lè gbèjà ẹni torí pé ẹ má gbàgbé pé gbogbo àwọn tá a gbọ́ ti kó mọ́kà àfàwọn ẹni bá lẹ sì jẹ́ mùsùlùmí àwọn nìkan wọ́n mọ́kà ìwọ ànábì ẹ má kọjá pé mi nítorí pé tí wọ́n bá ṣe usman ibn affan ní kẹrin torí usman ibn affan àwọn àbátan àwọn àyíkan rẹ̀ sì ṣẹ́kù maka wọn ò ní gbà kí kíkẹ́ nìkan kọ́ fọwọ́ bàjẹ́ kó fi kàn tó anabi sallallahu alayhi wa sallam wọn bá nà pé usman ibn affan radiyallahu anhu anabi ni àrùn ọsẹ maka lọ́dọ̀ àwọn èèyàn wa tó wà ń bẹ́ẹ̀ táwọn sì jẹ́ kèfèrí ní ìsìn tẹ́ ẹ bá dán ẹ fún wa nírò anna lam na'ti liqital pé àwọn ọ̀wá sí mẹ́kà fúnjà o àbá ti jà wa wa innama ji'na umran ṣùgbọ́n ṣe la wá sí mẹ́kà lẹ́ni tó fẹ́ ṣe umra eléyìí jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tó jẹ fún wa àbá ti jà wa umra là bá wa ẹlẹ́kẹ̀jì wad'uhum ila al-islam subhanallah tọ̀rọ̀ tó dọ̀ pé wọ́n bẹ́ẹ̀ ti islam bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n gba islam náà wọ́n fi ń dọ̀ ọ̀rọ̀ náà wọ́n náà wọ̀ fẹ́ ṣe islam táwọn à ń ṣe láti ọ̀tá wa ẹ pè wọ́n sí islam kó lè dọ́ ọmọ ẹ̀yà wa torí pé alimuslimu akhul muslim ọmọ ẹ̀yà mùsùlùmí ni Uthman radiyallahu anhu ọgbọ́n ọgbà ìṣẹ́ká nàbí sallallahu alayhi fi ran ó sì kẹ́ra pa ọ̀nlọ ọ̀nlọ ó fi dí àárín àwọn kẹfẹ́rì yìí gbàtọ́ dàrin wọn ọyọ àánú sọ fún wa ó ní ìránṣẹ́ ọlọ́run ike àti ọlọ́run lọ́rọ̀ mi sí ó ní kí n wá pè wá sọ́dọ̀ ọlọ́run kí n sì pè wá sí ẹ̀sìn Islam ó ní kí n fún yín ní o ipe tí ìjà kọ́ làwọn bá umura làwọn ṣe ẹ jẹ́ ká lọ sí umura ká parí rẹ̀ láyọ̀ láti máa lọ ilé wa ní Madina nítorí pé àwọn ọ̀gá tìjà wa. Usman sọ bẹ́ẹ̀ tán báyìí ni abáànù ibn Sa'id ibn al-As lọ́ba dìde lọ́ba lọ́ba Usman ó sì kí máa wọlẹ̀ ó kí máa rọra lọ́ba gbé ó gbé sórí ẹsẹ̀ rẹ̀ ó gbé Usman radiyallahu anhu ó gbé sórí ẹsẹ̀ rẹ̀ ó sì sọ fún Usman wípé èmi o mo ti dẹni tí ó dáàbò bò ọ́. aburú kan ò ní í ọ sẹ́nìkan máa ń sì fi ọwọ sọ̀yà fún yàn wípé mi ọ̀nbẹ lábẹ́ ààbò mi ẹnìkan ò gbọ́dọ̀ gbogbo àwọn èèyàn gbọ́dọ̀ gbà pé lágbájá ń bẹ lábẹ́ ààbò lágbájá ẹ gbọ́dọ̀ náwọ́ sí. èso fi ike aburú kò ní í ṣùgbọ́n àwọn pèsè yìí wọ́n lọ lára wọ́n wọ́n gbọ́ tó fi rán wọ́n láti sì láti gbà ò nàbì ẹran mi sí wọn wọ́n láwọn ọ̀gbà báyìí kéésì ìtayé tààtì lẹ́rọ̀ ọ̀bánisọ̀ tààtì lè sọ pé ti ń ṣẹlẹ̀ ti ń ní o àfi kó padà wọn kọ́ jíṣẹ́ ìjọba gbọ́ lọ́dọ̀ ti pàpẹ́ jù nínú àwọn wọ́n máa ń sọ wípé ah Usman Usman ti pẹ́ láàrin wa Usman fa ilẹ̀ ó ti dáàrin àwọn èèyàn rẹ̀ Mẹ́kà ọ̀pọ̀ ànábì tì òun wá ń lọ ṣe tọ̀wáfù ọ̀fà ànábì ilẹ̀ ànábì ọ̀rá yẹ tọ̀wáfù òun lọ ṣe umra ọ̀fà ànábì ilẹ̀ ànábì gbà náà nìjéèyàn rè yín ma gbàtẹ wà láàrin wọn àwọn sọhábà ni o wọn yóò kúrú o àwọn atọ́ ọ̀pọ̀lọpọ̀ dọ̀tí tí ra páálí ọṣẹ ìfọnu kátọ́ tí ra pé máa fi fọnu ẹnu ò lè má ẹnu ní gbé ká ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ti dá ẹnu ẹ̀ ká máa yọnu sọ̀rọ̀ ọlọ́rọ̀ ó ti bá yé rẹ̀ gan so àwọn sàhábà àtẹ́jẹ́ pé àwọn wọn gbà ń pọ̀ jù àwọn ní àwòkọ́ṣe wa tó dáa jù kùdìẹ̀kùdìẹ̀ tó ń bẹ láàrin tiwọn náà Usman lọ di sẹ́fà nàbì wọn pa ni ààyè lọ́wọ́ àní ẹnìkan ọ̀fẹ́ mà ọwọ́ ògede kó ti pẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹnu sáta rẹ̀ ọ̀pọ̀ ànábì tí ó ń lọ sí ọ̀rá tí ó ń múra náà kọ́ làǹábì bá wá ní òun ti ń ṣe tọ̀wáàfù báyìí ha ọlọ́mọ ni ọlọ́run màláni torí rẹ̀ yorùbá náà ní apìnyìndàtẹ́ ojú ọ̀sẹ́yìn kí wọ́n mọ̀ sá ń sọ lẹ́yìn ẹ̀ ọlọ́run nìkan ló lè gbani lọ́wọ́ èèyàn ọlọ́run ẹlẹ́dàá wa nìkan ló lè lani lẹ́nu ọmọ èèyàn ẹ wá gbọ́ ànábì sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ ó sojú ànábì kọ̀sẹ̀yìn etí ànábì ànábì wa ni. ما أظنه طاف بالبيت ونحن محصورون irun láyé tí Usman ọlọ ṣe tọ wa nígbà tó mọ̀ pé wọ́n ti gbé gidi náà ti wa èrò rere àbátọ́ dá gbogbo àwọn míì àwọn sọ pé ẹ ànábì tí ó ń ti lọ sí rí nǹkan so ànábì ni sọ pé rárá. Uthman ò sí bí ṣùgbọ́n ẹni tá a mọ̀ ní Uthman àwọn èyí sì ẹni tí sọ̀rọ̀ èèyàn dáadáa lójú lẹ́yìn ẹ̀ kò lè ṣe é ṣe láyé tí ọ mọ̀ pé wọ́n àárọ̀ náà dé mọ́ta da sí sí lásán sí ń bẹ́ẹ̀. náà káwọn náà àwọn èèyàn wa o má jẹ́ ẹni tó ṣe pé ni ọ́ ẹni tó ṣe pé bó rọwọ mi o dénú mi amúnáfíkì nìyẹn tá a bá borí àwọn àwà burúkú yìí láwọn wa a lè rẹ dénú láéláé torí pé àfẹ́ra wa dénú iná ni èyí ká rẹ dénú àìsífẹ́ra ẹni dénú iná ni máa fi kọjá yìí pé ẹni tá à ń jọ ń sọ̀rọ̀ tá à ń jọ tó bá ti lè pẹ̀yìndà àìpẹ̀yìndà báyìí fáìlì rẹ̀ lágbè sórí àtẹ. a bẹ̀rẹ̀ sí ní yabalẹ̀ a bẹ̀rẹ̀ sí ní fẹnu yẹgẹ́ rẹ̀ gbogbo àwọn àìsàn gbogbo aburú tí ó yẹ ká fi lọ ọ̀tá wa láwọn máa fi lọ torí kò sí ń bẹ̀ bọ́lá yẹ kí àwọn dìdì láti fi hàn pé nǹkan mi là ń sọ a ti gbàgbé kọ́lọ́ gbé wa dìde ń jọ gbé ni gbogbo ń sọ lẹ́yìn ọmọlàkejì gbogbo ẹ̀ lọ́nà bó tún fi hàn wá ọlọ́run fi hàn kálukú bó ṣe fẹnu dáràn yóò fi hàn kálukú bí ó ṣe fara káàsà ọ̀ràn tó fẹnu rẹ̀ dá bẹ́ẹ̀ kọ́ wọn lọ lọ́pẹ́ lọ́pọ̀ àkóso ń tọ́jọ́ bẹ́ẹ̀ ń jọ gbèǹde jàmá àti tí ìbá tẹ̀yàn lọ sí tura tẹ́lẹ̀ lọ́sẹ̀ ọlọ́run lè forí jìn ọwọ́ láì lájìyà àmọ́ tẹ́lẹ̀ tẹ̀yàn lọ́sẹ̀ wọ́láì bọ́ọ̀mọ náà lèèyàn bá tẹ̀ ọmọ ọgbẹ̀ san torí kálukú ọ̀fẹ́ lè gbé. ránṣẹ́ tí ìsọkọ àtìyàwó kan ẹ̀gbọ́n àtàbúrò kan. torí di eléyìí ẹjọ́ a máa kẹ́kọ̀ọ́ lára anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run ọ̀sán dídí sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathira. àwòkọ́ṣe rere ń bẹ fún yín lára anabi muhammed sallallahu alaihi wa alihi wasallam kò sí ní tànàbì ṣe tàní pé àṣìṣe lélẹyìn ànábì ò sì yí dára torí wọn sì ní ká wọn àwòkọ́ṣe rẹ̀ sẹ́nu èyí náà láti máa ma wọ rẹ̀ mọ́ tọ́ba ní nǹkan kan ṣe tí ọ̀dà torí rẹ̀ ńgbà tànàbì ni ẹ̀ kọ̀rọ̀ mi lẹ̀ torí ìbẹ̀rù kí sunna kọ́mádàpọ̀ má alukur'an wọ́n á àwọn kan

tí ara bá wọn ẹ mà tún sọ báyìí ẹ dákun ẹ má sọ mọ́ ẹ dákun sẹ́mi náà mo ti sọ bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitani rajim àwa nù tó wọn nábì tẹ̀ ń bá ń bínú kọ́ tí gbogbo ń tẹ́ ẹ bá sọ náà ká kọ́ ẹ̀rí yóò bá à wọ́n gbọ́n ó kẹ̀jẹ́ pé wọ́n lu ọgbọ́n gbà mí Yorùbá ní ìsìn tá à ń bá ń jà ẹni tí wọ́n mọ sọ àwọn ọ̀rọ̀ burúkú lẹ́nu àwọn ọ̀rọ̀ tó lè wú odidi Jẹ́ríkò yóò máa jáde lẹ́nu tó máa ń parí ìjà yọmọ ọwọ́ náà bá yọ pé ìjà ló dé àlọ́ ẹ̀kọ́ lórí dòwe orí rẹ ti ń dòwe eré nígbà tó ń nígbà ọ̀rọ̀ mi wà tó sọ tí ò ní parí láéláé wọ́n máa fi rántí ni pé olórí fún tó tó o ti fẹnu torí di eléyìí kákì ìtara jẹ̀mọ́ Ànábì sallallahu alaihi wasallam ni bẹ́ẹ̀ ni bọ́lá kò sí pé mò ń bínú kọ́ńtì mo bá sọ ọ́lẹ̀ torí pé àtìgbà tí mò ń bínú àtìgbà tí mò ń yọnu àtìgbà tí inú mi dùn èmi ò ní sọ nǹkan kan àfi tí ọlọ́run ọba yọ́nú sí subhanallah eléyìí ò sí fáwa o kò sí fún wa pọ́nmi yẹn bá ti bínú ní ìsẹ́ sì dáàmà tọ́ba ti pé bínú lọ ẹ̀sùn sì dáàmà pé ah, ah. bàbá ti ń ṣe báyìí náà bẹ́ẹ̀ ni ọmọ èèyàn ni akramakumullah anabi sallallahu alayhi sallam ní gbogbo gbà nǹkan àwòkọ́ṣe ni. ìròyìn dé wọn bá anabi sallallahu alayhi sallam wọn ni wọn ti pa Uthman ibn Affan tànàbí ránṣẹ́ àwọn kèfèrí. gbígbọ́ tànàbí gbọ́ bẹ́ẹ̀ anabi pè é fáàtìlẹ́yìn lọ́dọ̀ àwọn sàhárà àbá ti jà wá lóòótọ́ ni táwọn wí ṣùgbọ́n ìjà ti wá ti ra rẹ̀ ń tú láti lé wa lórí báyìí ẹni dáa fi hàn àwọn èèyàn yín pé ń tá a bá wà ní àwọn ọ̀bá ti dà wá tí wọ́n ti pa àti ṣe lè pa ìránṣẹ́ àti ṣe lè pa aṣojú ó fi hàn pé ẹ̀yin lẹ pè fún jà Ànábì sallallahu alaihi wa alihi wasallam dúró lábẹ́ igi kan tí ń bẹ níbẹ̀ Ànábì tẹ ọwọ́ rẹ̀ ó wá gbé ọwọ́ kejì ó gbélé lórí ìgbà tó gbé ọwọ́ rẹ̀ kejì tó gbélé kọ̀kọ́ lórí anabi wa sọ pé hadihi an Uthman Uthman bin Affan òun là kọ́kọ́ ẹni tó kọ́kọ́ fi àtìlẹ́yìn hàn pé ajá Uthman ta gbọ́ pé wọ́n pa ni o anabi bá a ṣe bẹ́yà àti ẹ̀ ó nítumọ̀ ó nítumọ̀ tó wúlò púpọ̀ ó jẹ́ ìpanilẹ́nu máa fáwọn ọ̀tọ̀ lọ́n àwọn ọ̀tá anabi sallallahu alaihi àwọn ṣíà. torí pé nínú ìṣẹ̀lẹ̀ tó padà wá ṣẹlẹ̀ nínú ẹ̀sùn táwọn ṣíà tán fi ń kan Usman tán fi ń káàkiri wípé níjọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ àti Ridwan Usman ò kópa ń bẹ̀ ẹ̀ torí ta ni wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ àná pa Usman ni òkú bẹ́ẹ̀ àlọ́dọ̀ ẹ̀yìn sọ́ọ̀tì ní sàárẹ̀ lòun ti wá ṣe bẹ́ẹ̀ àjọ tó ó rẹ̀ òsì lé ó lé lẹ́yìn ní ti Uthman gbogbo àti bá àti bí Uthman àkọ́kọ́ ẹ̀ dọ́kọ́ ti bí àwọn anabi bá a ṣe tiẹ̀ ah ẹni tí anabi sallallahu alaihi wasallam tó bá ṣe bí yà kì í ṣèyàn yẹpẹrẹ nù àwọn báyìí ni gbogbo sàhábà wọn gbọ́wọ́ lé orí ọwọ́ anabi wa Muhammad sallallahu alaihi wasallam àwọn náà farama afatilẹ́yìn wa hàn a fi kú báyìí ní ìgbà tí wọ́n ti wá ṣe bẹ́yà yìí tán torí pé ọlọ́wọ́n bẹ lẹ́dàá wọn nínú ọlá ńlá tí ń bẹ fáwọn sàhábà wọn náà ní bẹ́yà tí wọ́n ṣe yìí ọlọ́ni laqad radiyallahu 'anil mu'minin idh yubayi'unaka tahta ash-shajara fa'alima ma fi qulubihim فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ọlọ́run ti yọ́nú sí àwọn olùgbàgbọ́ òdodo ní ìgbà tí gbogbo wọn tí ń wọn lórí ọwọ rẹ gẹ́gẹ́ bí àmì pa àṣàtìlẹ́yìn kó nígbà tí gbọrọ gbọ́ròyìn pé wọn pa Usman ibn Affan radiyallahu anhu ní ìgbà tí wọ́n dúró lábẹ́ igi tí gbogbo wọn wá ń fi wọn hàn ti máa ń tẹ́ ọkàn sọ ọkàn ọsọ sí wọn láyà padà wọn án eléyìí tó dé ní kọ̀pẹ́ kó dìnnà ọdún kẹfà làwọn o ọdún kẹjọ là gba gbogbo maka akramakumullah lẹ́yìn ìgbà táwọn sọ̀hábà tí wọ́n ṣe fẹ́ yà yí tán Usman bá mọ̀ yọgúlẹ̀ wọ́n pa mà wọ́n mọ̀ pa àwọn mùsùlùmí táwọn ọ̀rọ̀ ti sọ lẹ́yìn ibi táwọn sọ̀hábà tún yàtọ̀ sínú wọ́n sọ lẹ́yìn pọ̀ ó ti yọ ṣe nígbà tá ànábì sallallahu alaihi wasallam ń bẹ nípò pé wọ́n gbégi dínà rẹ̀ ìwọ ni wọ́n tẹ̀sẹ̀ wọn wọ́n bá mọ̀ sọ lójú rẹ. wọ́n ní ẹ̀yin ti yọ́ ṣe àbí ni ẹ̀ẹ́ Usman wa dá ọ lọ́wọ́ ní bi'sa ma dhanantum bi aburú ni dá sí mi aburú dá sí mi mo fi wa. tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra lọ́wọ́ law bí ha sanatan wa rasulullahi sallallahu alayhi wa alayhi wa sallam muqimun bil hudaybiyah ma tuftu biha hatta yatufu biha hatta yatufa biha rasulullahi sallallahu alayhi wa alayhi wa sallam tó bá jẹ́ pọ́dún kan wọ́n fi mú mi mọ́lẹ̀ wọ́n fọlọ́n búra tó bá pọ́dún kan wọ́n fi mú mi mọ́lẹ̀ Mẹ́kà. tánàbí sọlá àṣọlá ń sinmi dání ọ̀jẹ̀ bí àtúnwò jẹ́ kọ́yọ̀ dínkù bẹ́ẹ̀ mí ní ṣe tọ̀wáàfù Mẹ́kà tí ó fi jẹ́ pé ànábì lọ́kọ́kọ́ ṣe tọ̀wá subhanallah ajẹ́ pé àbákábalẹ̀ dá sí mi èròkèrò lẹ́rù sí mi kọ̀dá bẹ́ẹ̀ ẹ pàtì kìí ṣe ń tọ́yẹ mùsùlùmí. ó ní wọn lọ́kọ̀ dáhàtì ní Quraysh ní ilẹ̀ pàwọ́ ilẹ̀ pàwọ́ fi bil bayt ọdájú pé àwọn kùrẹ́ṣì ti pè mí pé kí n lọ sí tọ́wáf fa abẹ́yì èmi ni mo kọ̀ ọ̀kọ́lẹ̀ mùsùlùmí àwọn mùsùlùmí wa sọ pé inna rasulallah sallallahu alayhi wa sallam qad allamana bidhalik anabi ti sọ bẹ́ẹ̀ fún wa àwọn aláǹsì dábàá tó dáa sí ọ pé ò lè dáwọ́. torí ẹ̀ ìgbà tá a wá gbọ́ ike wọn ti pọ́ ńlọ́fà la fi ṣe bẹ́yà àtàtì. akramakumullah kò síta ike tá a bá wo ìtàngbésí ayé anabi sallallahu alayhi wa sallam ọlọ́kan ọ̀jọ̀kan ìmọ̀ye ẹ̀kọ́ iná ní bẹ fún wa níbẹ̀ láti kọ́ ọlọ́kan ọgbọ́n. lọ́wọ́ à ń bẹ̀ fún wa láti sàmúlò rẹ̀ ìmọ̀nà ńlá ẹ̀kọ́ tó ga àti àgbọ́yé eléyìí tó sún wa ṣùgbọ́n tó ṣe wá òun náà ní pé púpọ̀ nínú wa àdààmú pẹ̀lú àti mà nípa ìtàgbésí ayé ọ̀gá wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. abala bí ni jàǹbá ti ṣe ọpọlọpọ n'inu wa aláǹtẹ̀ lánàbì àmọ́ aláǹtẹ̀ lánàbì ama bó ti sáyé aláǹtẹ̀ lánàbì ama bó ti ṣe Islam aláǹtẹ̀ lánàbì àmọ́ nǹkan kan nípa rẹ̀ ju pé ah, lánàbì Muhammadu náà ni ṣé bẹ́ẹ̀ náà sì láwàá jẹ́ mùsùlùmí gidi ẹ jẹ́ àgbìyànjú láti rí pa àmà nípa sallallahu alayhi wa alihi wa sallam káṣí fi kọ́ àwọn ọmọ wa nítorí káwọn ọmọ wa lè bá jẹ́ mùsùlùmí gidi kọ́lá ń kó sẹ́ wa àtàwọn ọmọ wa àtàwọn ará wa àtàwọn aya wa kọ́lá wọn bá kó sẹ́ wa ní mùsùlùmí gidi. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله عليك àwọn ẹ̀kọ́ tó pọ̀ wọ́n ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ Al-Hudaybiyah yìí tí ìṣẹ̀lẹ̀ yìí tó fi wá já sí fathan mubina aranṣẹ tọhàn gbangba gbangba fanabi sallallahu alaihi wasallam àtàwọn mùsùlùmí eléyìí tó jẹ́ ìbẹ̀rẹ̀ okùnfà ìlọsíwájú islam tó fi wá kárí gbogbo ayé dòní nínú rẹ̀ òun náà ní pé anabi sallallahu alaihi wasallam a máa lọ sí umrah. láti Madina lọ sí Mẹ́kà àwọn mùsùlùmí àwọn náà ń bùkátà ká gbìyànjú láti máa ṣe bẹ́ẹ̀ nítorí pé ẹ̀sìn wa ó ń bùkátà ká má pàtì ká sì má jẹni tó ṣe pọ́kànyìn sí àwọn là ń bùkátà láti tara rẹ̀ sóríire ẹni tí ṣe ń bùkátà nǹkan. òní ó gbìyànjú láti lé àlébá òní ó gbìyànjú láti má pàtì nítorí póríire ọ̀wọ́n púpọ̀ gbogbo onílàákàyè tó sì ma àǹfààní ara rẹ̀ ní máa wù pé kò ń ṣoríire kọ́lọ̀ rẹ̀ dàá kó wá lólóríire. ó sì yẹ ká nínú àwọn àǹfààní tó wà nínú tẹ̀yí òun náà ní pé gbogbo ẹni tí ó bá gbé ìhìrámù pé mo fẹ́ ṣe umrah láti miqat lòun náà ti pé kò yàtọ̀ sẹ́ni tó fẹ́ ṣe hajj tó pé láti miqat lòun náà ti gbé ìhìrámù tiẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé ẹni tó bá wà Mẹ́kà tóun fẹ́ gbé ìhìrámù kó n fẹ́ ṣe hajj òun ò bùkátà láti jáde lọ sí miqat máa inú mẹ́kà náà ni ó ti gbé ìhìrámù rẹ̀ yàtọ̀ sí àfáàkì ẹni tí ń bọ̀ láti jìnnàjìnnà ẹni tí ń bọ̀ láti jìnnàjìnnà tó ti pa níyà tiẹ̀ ní kó n fẹ́ ṣe hajj nìkan àti mìkọ́ọ̀tì ni ó ti lọ gbé ìhìrámù rẹ̀ àbọ̀ n fẹ́ ṣe hajj àti umra lápapọ̀ àti mìkọ́ọ̀tì ni ó ti gbé ìhìrámù rẹ̀ gẹ́lẹ́ bí ẹni tó fẹ́ gbé ìhìrámù fún umra kó ní ó ti ṣe lọ sí mìkọ́ọ̀tì láti lọ gbé ìḥram rẹ̀ anabi sallallahu alayhi wa alayhi wa sallam láti miqati àwọn ará madina tá a mọ̀ sí Dhul Hulayfa lànàbi sallallahu alayhi wa sallam ti lọ gbé ìḥram rẹ̀ nínú àǹfààní tó wà ń bẹ̀ náà pé wọ́n lọ sí hajj àbọ̀ ń lọ sí umra à ń fẹ́ pé lábẹ́ òfin nígbà tó ń lọ yẹn kó o gbìyànjú tó o bá mú tó fi ta kàábà lọ́rẹ tó àmì tá máa ń ṣe sí lára òun náà ní pé wàá múbì kan lára ẹran yẹn wàá rọra fi ọ̀bẹ wàá fi bú bẹ̀ tó bá ti fọ̀bẹ bú bẹ̀ ẹ̀jẹ̀ tó jáde ń bẹ̀ yẹn yóò sàmì sí lára ojú àpáhùn gbogbo ẹni tó bá ti rí wọ́n ti mọ̀ pẹ́ẹ́rẹ́ eléyìí báyìí wọ́n yà sọ́tọ̀ wọ́n fẹ́ẹ́ fi sin lọ́ọ̀ni àwọn ajíẹran gbé àwọn ajíẹran gbà àwọn alọ́mọ́nilọ́gbà kò lọ́wọ́ ẹni wọ́n yẹra fún ọ kódà látàyè jàhìlì yà wọ́n mọ̀ pé léyìí ọlọ́ọ̀ni wọ́n fi sílẹ̀ fún nínú rẹ tó máa ń sàmì sí lára òun náà ni kó gbé nǹkan kọ lọ́rùn èèyàn lè fi okùn kéèyàn kí bàtà ẹ̀ẹ́n tó ti já kéèyàn kí bọ́ àárín okùn yẹn kẹ wá so okùn yẹn kẹ gbé pẹ́ran lọ́rùn gbogbo ẹni tó bá ti rárá yẹn wọ́n ti mọ̀ pẹ́ran tó fẹ́ fi sin lọ́rùn tó fi tọrẹ fún kàábà ni ẹnìkan ò sí tí ó gbìyànjú àti jí ẹran gbé àfi tó bá fẹ́ gbé jombo oníkàlùkù máa pẹ̀lẹ́ ìtọ́lọ́wọ̀n bá ni akramakumullah nínú ẹ̀kọ́ tó tún wà ń bẹ̀ ó náà ní pé kò sí nǹkan tó burú wípé kí èèyàn kó mú ẹnìkan ní abánifimúsílẹ̀ ẹni tá a mú lọ́tẹlẹ̀múyẹ́ tí ó bá ní ṣe òfin tuntun lórí ìgbésẹ̀ táwọn ọ̀tá wa bá ń gbé tá a fi ní lọ kó sí wọn lọ́wọ́ rọrùn so islam faramele lábẹ́ bẹ́ẹ̀ iná lọ́pọ̀lọpọ̀ orílẹ̀-èdè islam ni wọ́n fi máa ń dá iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ sílẹ̀ ó sì wà lọ́dọ̀ àwọn kẹsìrì náà bẹ́ẹ̀ lórí kí wọ́n bá ní kẹ́ sọ́ra lẹ̀ kábúrò fi wá sẹ́yìn ẹ sì lè gbé ìgbésẹ̀ tẹ̀fi lè sọ́ra fáburú kó tó di fáburú ṣẹlẹ̀ àwọn tí wọ́n bá ń tiwọn náà ni pé àwọn máa wá ibi tí ọ̀tá lè gbà wọlé sí yín lára ibi tí nǹkan ti lè gbẹ̀yìn bàjẹ́ ibi táwọn èèyàn ti lè gbẹ̀yìn bá ń tẹ́ ẹ ṣe tọ́gá tí wọ́n ti lè bàjẹ́ kó mọ̀ bàa bàjẹ́. àwọn ẹni tó ń pète pèrò láti bá ń tọ́jà jẹ́ tí wọ́n ń pète pèrò láti lẹ̀ dí àpòpọ̀ bá nǹkan jẹ́ ẹ ti tètè mọ̀ ẹ mọ̀ àwọn akótó di kí wọ́n gbé gbèsè kí láǹfààní kí wọ́n gbé gbèsè tán ẹ wá mọ̀ wá gbé jì ní àkànkálù yínyínyínyínyínyínyín kí ni kí la fẹ́ fi yín sí ebi kábúrò tó ṣẹlẹ̀ lẹ́tì lọ sògùn rẹ̀ so ìtumọ̀ pé ọ̀tẹlẹ̀múyẹ́ nù so anabi sallallahu alayhi wa sallam ẹrí pé nínú ìgbésí ayé rẹ̀ ó lóyìn lọ́tẹ̀lẹ̀múyẹ́ kọtẹ ẹni tí anabi tún lò lọ́tẹ̀lẹ̀múyẹ́ ó jẹ́ kèfèrí ó lò lórí àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ nítorí àwọn sọ pé lábẹ́ òfin Ọlọ́run náà àǹfààní mi nù kò burú tógun bá dé ká lo kèfèrí lórí àwọn kèfèrí ẹgbẹ́ rẹ̀ tọkàn wa bá balẹ̀ sí pé kèfèrí tá a fẹ́ lò kò ní dà wá kò sí nǹkan tó burú mbẹ bákan náà nínú ẹ̀kọ́ tó tún wà mbẹ ó náà ní pé aṣíwájú aṣíwájú kan ò lè dá tí ìbá ti bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ gbà tí ìbá ti bá àwọn dámàràn torí wọn ní èèyàn kan ọpọlọ kan èèyàn méjì làákàyè méjì bẹ́ẹ̀ má ti pọ̀ sí bẹ́ẹ̀ náà ni làákàyè ọ̀pọ̀ a sì mọ̀ pé ntẹ̀yàn méjì mẹ́ta mẹ́rin bá rò kò lè dàbí ntẹ̀yàn kan dá rò torí ọjọ́ lórí kò túmọ̀ sí kó ọgbọ́n ti gbogbo èèyàn lọ kò túmọ̀ sí pé wà nìkan lórí rẹ pé àwọn èèyàn náà wà lábẹ́ rẹ sórí wọn pé kọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ orí wọn lè pé jù tiẹ lọ so wọn máa bá wọn dá márùn ọ̀pọ̀ ẹ̀máyé ìgbésẹ̀ làbá gbé láyé tí èyí bá ti pé èèyàn gbá mọ̀ràn èèyàn padà dẹrú rẹ̀ yóò máa kábàámà so èèyàn bùkátà kí èèyàn máa gbá mọ̀ràn lórí gbogbo tí èèyàn bá fẹ́ ṣe tẹ́fẹ́ tó wá gbá tẹ̀rí pé gbèsè tẹ́fẹ́ gbé náà lọ́dáàjù ẹ̀bọ́n lọ́wọ́ bá dúró ọlọ́run ọba ní òpè kó ṣeéṣe òun náà ló sì lè pé kíkùnà ọba bákan náà nínú àwọn àǹfààní tó wà ń bẹ òun náà ní pé kò sí ní tó burú lójú ogun pé àwọn ẹni tó dúró pé àwọn fẹ́ẹ́ jà yín lógun kẹ́ ẹ rán àwọn ọmọ ogun sílé wọn wọ́n lọ kó àwọn aya àtàwọn ọmọ wọn lẹ́rúgun kó lè bàa jẹ́ agbọn bíi tẹ́ fi rí wọn mú tí wọ́n fi padà sọwọ́ lẹ̀ fáwọn ọ̀jàmá torí pé Ànábì sallallahu alaihi wasallam dá alábàá àwọn sọ̀hábà àwọn kan wò pé ẹ mẹ́jẹ̀ àfihàn sẹ́ni ṣùgbọ́n títẹ́ tànàbì ti da alábàáhùn ànàbì yẹn dábàá òfin ọlọ́run tọ́lọ̀ wọn bá fi máa ló máa ń sọ sọ ọwọ́ sísọ tànàbì ti sọ wọn fi hàn pọ́tọ́ tẹ̀yìn bá ń jagun lọ́jọ́ iwájú tẹ̀rí pé fẹ́ gbèrú gbèsè báwọn kò sí ní burú mi. nínú àǹfààní tó wà ń bẹ̀ ó náà ní pé tá a bá kọ àkọọ́lẹ̀ àsọyé pọ̀ kìí ṣe dandan ni kọjá pé gbogbo ńtọ́ wà ń bẹ̀ iná àlẹ́ fàámà àmẹ́bà nítorí kókun ó lè bá mi kálàfẹ́ ó lè bá àjọba torí nínú àkọọ́lẹ̀ sánkọ pẹ̀lú àwọn kèfèrí lọ́jọ́ tí wọn jáná bí ọwọ́ mẹ́ka yìí wọn lọ́dún tí ń bọ̀ ló ti wá sí ọmúra nínú àkọọ́lẹ̀ ọmọ padà lọ báyìí tí agbára bá bọ́ sọ́wọ́ yóò ẹ ọba. ó jìnà títí ẹsẹ̀ wọn sì tún fi rìn ẹni tí ò rí ràkúnmí gùn ẹsẹ̀ ní rìn ẹni tí ò rí kẹ́tẹ́kẹ́tẹ́ gùn ẹsẹ̀ ní rìn ẹ mọ̀ pé ìrìn ràkúnmí àti kẹ́tẹ́kẹ́tẹ́ bí ìrìn ẹsẹ̀ wa ni tí ràkúnmí bá rìn lọ tí wọn náà fẹsẹ̀ rìn ràkúnmí ò ní jọ ọlẹ̀ wọ́n wá rìn wá látòdìdí Madina four hundred and something kilometres ọkọjá lẹ́yìn sẹ́kù wọ́n fi wá rìn wọ́n rìn dé Mẹ́kà. ẹ̀yin ò jẹ́ wọ́n wọlé nítorí pé ọwọ́ yín lè kú dá wà wọ́n lọ padà sí Madina báyìí ọdọọdún tí ń bọ̀ tọba wa dé òní mú nǹkan jà wá kò ní ju dà lọ torí dà ó ní nǹkan àdáàbòbò rẹ ni onírìn àjò tọba wa wọlé àwọn jáde kó má kà fún àfẹ kí àbí òye wa <laughs> àwọn àwọn lèèyàn ńlá àwọn tó yẹ pé ń gba amusua ọgbọ́n burúkú ni wọ́n àwọn jáde kó maka fún kọ́ wọlé ìyẹn ni pé ọ̀rọ̀ rẹ tó máa fi mú yàn ọ̀rọ̀ rẹ tó gbé dáhùn kọ́ má fi kó wa lẹ́rú àwọn jáde kó maka fún ọba ṣe umra rẹ tán ọ̀jáde àwọn wọ̀lú wa padà. ọdún mẹ́wàá kò ní síjà láàrin àwa àti wọ gbogbo ẹni tó bá fẹ́ ní àsọgbọ́ rẹ ni yé pẹ̀lú rẹ. báwọn fẹ máa jẹ ọkan nínú àwọn alátìlẹyìn rẹ kí wọ́n darapọ mọ àwọn ẹni tó bá sì fẹ́ jẹ́ ọ̀kan nínú alátìlẹyìn tiwa náà kí wọ́n darapọ mọ wa àmọ́ o bẹ́ẹ̀ nìkan nu tiwa bá wá tọ́wọ́ bá wọ Muhammad sallallahu alaihi kó n fẹ́ di mùsùlùmí ẹ lè padà tẹ́nìkan nu tiyín wá wá ẹ dákun ẹ máa wó tẹ́nìkan náà ẹ̀yin mùsùlùmí bá wá tó wá bá àwọn kèfèrí kó n fẹ́ dọ̀kan nu wọn káwọn gbà tọwọ́ tẹ̀sí ọ̀rọ̀ yóò bá àwọn sọ̀hábà làmù pé a bí ẹnìkan bá fẹ́ di mùsùlùmí káwọ́ lè ọfẹ́ kó lọ́mọ jahannama kọ́dọ̀ ọmọ àlìjánà kálí ẹ̀ńtọ́ ọfẹ́ lọ́mọ àlìjánà tí ọ̀dọ̀ kún ọgbà. anabi májàmú eléyìí ọ̀dà anabi sallallahu alaihi wasallam àwọn àkà lára àwọn sọ̀hábà para anabi ní mà mí ní ìrànṣẹ́ ọlọ́ọ̀ni lábẹ́ ń ọlọ́ọ̀ ama pẹ́ lè gbàgbàkúgbà eléyìí náà ni ọba aláàmù ah ẹni bá bẹ́ẹ̀ di mùsùlùmí ká lè ẹni bá bẹ́ẹ̀ di kẹsẹ̀ rí ẹ̀yin náà gbọ́ sọ wọ́n bá mu. ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti fi hàn pé òdodo ni kò sí wàhálà àwọn torí pé ta lẹni islam ó jókòó sí lára tí ó lọ di ẹ dákun ẹ mú wa. àìmọye torí ìgbà tí wọ́n sọ pé ní tó bá fẹ́ di mùsùlùmí tó bá bá nàbì sallallahu alaihi wasallam kánàbì ò lè gbogbo àwọn èèyàn wa ń wá pé àwọn fẹ́ di mùsùlùmí àwọn fẹ́ di mùsùlùmí àwọn fẹ́ di mùsùlùmí ah, ànábì ni àṣọ yìí pọ̀ tá a kọ a lè gbà yín ẹ máa lọ ná ọlọ́run padà mú àyípadà wa hmm. àwọn tí wọ́n láwọn fẹ́ di mùsùlùmí wọ́n wá lọ wábì kan wọ́n pè ní hamra al-asad so ibẹ̀ làwọn wá lọ wọn á lọ fọ́ọ̀mù béèzì tí wọ́n sí àwọn náà bá ń kóra àwọn jọba àwa ti di mùsùlùmí ṣèbí màdínà là ní lọ amóbi. so ó máa ń pọ̀ ó máa ń pọ̀ ọba di pé káràkátà kùrẹ́ẹ̀sì bẹ̀ ni ọba kọjá wọn ọba tọ́nà mà. wọn ọba náà kọjá máa torí pé àwọn tó di mùsùlùmí gbogbo àti àwọn kòkòrò ìjọba fẹ́ kọjá wọn mú mọ́lẹ̀. wọn bá tún ránṣẹ́ pàǹdà bíi pé àwọn èèyàn rẹ̀ kàn ó àwọn ti lọ ń dí wa lọ́nà ó wọn ò tiẹ̀ ṣe káràkátà àwọn ọ̀rọ̀ bẹ̀ ah, ẹ̀yin náà lẹ́yìn ẹni tó bẹ́ẹ̀ di mùsùlùmí tó bá wọ́n dínà ká lé ńgbà tá ń ṣe bùjókò ìjọba Ọ <laughs> ọ̀dà kò burú mọ́ra hmm. wọ́n máa lọ mẹ̀dínà ó pé ju ibi tí wọ́n wà lọ subhanallah lọ́wọ́ tún di pé àwọn wọn náà wọ́n tún fa abẹ́yà pẹ̀lú mùsùlùmí ọlọ́ọ̀dì náà. torí Edimu mújàmá ẹnìkan ò sí tí gidi tí ó wà lọ di gbogbo àwọn tẹ́lẹ̀ máa ń akínní kan fatai ńlọkọ rẹ̀ tẹ́lẹ̀ ó ti di william abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ẹnìkan kọ rẹ̀ kúdírátù ní tẹ́lẹ̀ di grace ẹ̀dá ẹ̀dín gẹ́sẹ̀ mùsùlùmí tẹ́lẹ̀ náà irọ́ lásán ọkọ lásán abẹ́yìn náà mọ̀rú ẹ̀ yorùbá yìí ṣé bó lásán lọ́pọ̀lọpọ̀ fi ń jẹ́ mùsùlùmí abẹ́yìn ọmọ ẹni tó yẹ pé kò mọ ibi tí islam kọjú sí tẹ́lẹ̀ náà wọ́n kàn bí sínú islam ni kèfèrí ò túnra rẹ̀ bí. òpàlọ́ sẹ́ni gbé tàbí ẹ̀rọ ọ̀rọ̀ ara kò tó rí. eléyìí wọn á gbé lọ sórí òkè kan á dọ́mọ òkè ẹ̀ wá ya tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà nǹkan ewu òkè náà ló ti jábọ̀. so kí ni yà wá lẹ́nu kò sí ti ń yà wá lẹ́nu ẹnì kò sí islam yìí ga kọjá gbogbo sísọ wàhùn wàhùn kò sẹ́nìkan tí islam yóò jókòó lára rẹ̀ tó filẹ̀ kò sí wọ́n ní bíi torí ẹ̀sán wọn sọ pé nìkan ṣe islam ẹ̀yẹn gbéyàwó ẹ̀rí pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ń kọ́ èyí mùsùlùmí torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam fi sọ pé àgbà pé tẹ́nìkan nu tiwa bá wá bá yín kó n fẹ́ di kèfèrí kẹ́ ẹ gbà táwa lẹ́ni náà kó sì àmọ́ àwọn ọ̀nà tiwọn ni wọ́n ti ń ya ni wọ́n ti ń ya ni wọ́n ti ya wá báwọn fẹ́ di mùsùlùmí àwọn fẹ́ di mùsùlùmí. pàtà lẹ́bi sì ni ohun èyí ta tó ń bá gbà pẹ̀lú èèyàn ẹ lọ wá bòmí máa gbé tó sún àwọn kèfèrí tó di pé àwọn náà ọ̀rọ̀ náà lọ wọn ọ̀rọ̀ náà bọ̀ ma àwọn wọn padà tún sọ pé àbí ẹ mọ̀ fẹ́ máa gba àwọn èèyàn yìí <laughs> torí ẹ̀ jama ẹ ká máa ṣe ayé máa òye kóye torí pé léyìí ó jẹ́ kí má kó tún máa o àwọn àánú ni ń ọjọ́ oṣù keje nínú kàlẹ́ndà islam ọjọ́ ọ̀kan nínú àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rin eléyìí tọ́lọ́ wọn bá yà sọ́tọ̀ nínú oṣù méjìlá tí ń bẹ nínú ọdún àwọn oṣù méje yìí àwọn náà ni àwọn oṣù mẹ́rin yìí àwọn náà ni al-muharram àti dhul-qaida àti dhul-hijja àti rajab àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí gbogbo ìgbà gbogbo ọjọ́ gbogbo oṣù ńlá bó sì jẹ́ ìwọ̀n jíjẹ́ rẹ̀ nínú àwọn oṣù yìí ọ̀kan pa ẹ ṣọ́ra ẹ ṣọ́ra nínú àbòsí ṣíṣe láwọn oṣù àbọ̀wọ̀ ìjọsìn kan ò sí pàtó tá a yà sọ́tọ̀ nítorí pé a wà lóṣù àbọ̀ ìrántí kan ò sí tá a yà sọ́tọ̀ nítorí pé a wà lóṣù àbọ̀ àbí náfìlà kan àbájá kan kò sí wípé a ṣèyá múra já a ti wá múra sí. Si, láti Rajab Sha'ban wọ Ramadan ọlọ́mọdé àfihà jẹra wa kò sí lákọọ́lẹ̀ ní Islam gbá ara ẹgbà wa tó múnádóko tó fẹsẹ̀ rinlẹ̀ kò sí. torí ẹ àyìn sì fọwọ́ rẹ níla ìjọsìn bọ̀rọ̀ ẹni lọ́rùn ọlọ́run ní ìlà bọ̀ lọ́rùn ànábì ní sàlàyé pé ẹtún ṣe léyìí kù. tòǹgbà tí òsì ti sínú àkọọ́lẹ̀ má fìyà jẹra rẹ o báwa ikú ń sọ̀sọ̀ yá mú rọ́jà ẹnìkan kan ọ̀bẹ ọ̀ àbí sì yá máa arúgbó ni o arúgbó kí ni ẹ fẹ́ pa arúgbó ni ìkànnì ni rọmọbọ́ọ̀lù lọ́lọ́ ní kí gbogbo owó ṣe tẹ̀bá sì fẹ́ láti ṣe sùyàmù àtinúwá ẹ̀dún odòsù tí ń bọ̀ tá à ń pè ní kíni ṣàbán torí pé ànábì sallallahu alaihi wasallam a máa sọ sùyàmù nu ṣàbán débi pé ni ọjọ́ pẹ́ẹ́tẹ́ rẹ̀ ló lè fi ní máa fi ní máa fi sínú. tọ́jà pé kò ní í sẹ̀sọ̀ yá ìyẹn oṣù tí ń bọ̀ ṣùgbọ́n rọ́jà ẹ má fi ìyà wa o ní tí wọn ọbẹ̀ wa ká má làbọ̀ra wa lọ́rùn eléyìí tí wọn ní ká ṣe pọ́ọ́ tọ́pọ̀lọpọ̀ nù wọ́n ṣe èyí tí wọn wá ní ká ṣe ṣe wá jẹ́ tí ó jẹ́ kó ńlá tẹ̀ bàtì kọ́lọ̀ ẹlẹ́dàá wa wọ́n má jẹ́ kẹsẹ̀ wọ́n kó lójú ọ̀nà tó tọ́ kọ́lọ̀ ẹlẹ́dàá kó túbọ̀ ràn wá lọ láti di ẹ̀sìn wa mú dáadáa kó túbọ̀ sí rọrùn fún wa láti máa ṣe.

kọ́ dákọ̀ anabi wájú rẹ kó o sì fètè mété kọ́ sẹ́nu rẹ̀ ń dédé síbí kọ́ ọmọ ṣèṣe pé ó kọ ẹnìkan tí ọ̀já mọ̀ a ó bu ọkú bàjẹ́ tọ́ba ti dárò Muhammad mùsùlùmí ọ̀sọ̀ pé sallallahu alayhi wa sallam torí kọ́lọ̀ ẹlẹ́dàá kó wa ali Muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا حسبنا الله سيؤتينا الله من فضله إنا إلى ربنا راغبون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله